وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا معشر المسلمين بارك الله فيكم وهنيها لكم لشهود يومكم هذا وهو أفضل أيام الدنيا عن أبي هريرة رضي الله عنه خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة ويا عباد الله والساعة لا ريب فيها والموت قبلها لا ريب فيه والقرآن لا ريب فيه وموضوعنا اليوم ثلاثة لا ريب فيها فقد أمر الله سبحانه وتعالى عباده بالإيمان وأمرهم باليقين المنافي للشك والشك من أسباب الهلاك فالعياذ بالله من ذلك ومن الناس من هلك وضل من باب الشك وقد نهي المؤمنون من ذلك واليقين من صفات عباده المؤمنين قال تعالى قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا فلما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون ومنهم من ضل من باب الشبهات ومنهم من هل هلك من باب الشهوات كما قال تعالى فخلف من بعدهم خلف أضاعوا الصلاة فاتبعوا اتبعوا الشهوات فسوف يلقون غيا فكلمة ريب لا ريب فيه ورد أو لا ريب فيها ورد في القرآن وذكرها الله سبحانه وتعالى خاصة بالموت وفي وفي تارة أخرى بال بالساعة وكذلك بالقرآن فكلها ركن من أركان الإيمان ولا يقوم إيمان المرء إلا بأركانه كله أقول الله وبا الله سبحانه وتعالى يا معشر المسلمين أي مسلمين دلو بارك الله لكم كي الله بالك يولا كشي عليكم البركة رخيو وهليها لكم لشهود يومكم هذا à ń kíra wa fún àǹfààní tí ọlọ́run bá fún wa pé ó jẹ́ kí a tún ṣe ọjọ́ tí èmi ọjọ́ júmọ́ à wa huwa afdalu ayyami dúníyà ilé ọjọ́ júmọ́ àyí òun náà sì ní ọjọ́ tí ó lọ́lá jùlọ nínú gbogbo àwọn ọjọ́ ilé ayé Abu Hurairah radiyallahu anhu fima rawahu an nabi sallallahu alaihi wa sallam nínú ẹgbàá láti ọ̀dọ̀ Abu Hurairah ó ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé khayru yawmin tala'at fihi shams yawm al-jumu'ah ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ wípé ọjọ́ tó jẹ́ wípé ó dára jùlọ tí òòrùn máa ń yọ níbẹ̀ òun náà ni ọjọ́ jumu'ah fihi khuliqa adam ọjọ́ jumu'ah yìí òun ni ọjọ́ tí ọlọ́run bá dá ádámù alayhi salam wa fihi udkhila al-janna ní ọjọ́ jumu'ah òun náà ni ọjọ́ tí wọ́n fi ànábì wa ádámù alayhi salam wọ́n fi sínú àlùjànnà wàfíhì ukhrija minha ní ọjọ́ tí Adam tí ó sì gbàgbé látara òfin tí ọlọ́ọ̀bá àlékeọ́lá tó ní kí ó tẹ̀lé nígbà tí ìgbàgbé mu tó wá yapo òfin ní ìgbà tọ́lọ́ọ̀bá máa tàta rẹ̀ mú kúrò ní àlùjánnà ọjọ́ júmọ̀á náà ni wala taqumu sa'atu illa fi yawmil júmọ̀á ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ wá ní dé àyàfi kó jẹ́ ní ọjọ́ júmọ̀á wàyà ibadallah ẹ̀rí ọjọ́ gbèndé àlùkìyàmà tí a ń pè ní sáà kò sí iyèméjì mẹ́ wàlímọ́tò kọ́bùlà ha láàárọ̀ ìbàfí yìí ẹ̀rí ikú eléyìí tí a ṣẹlẹ̀ ṣáájú kí àlùkìyàmà tó dé kò sí iyèméjì ní òun náà wàlíkùrọ̀ ánù láàárọ̀ ìbàfí yìí alukur'ani tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún wa iná kò sí iyèméjì mbẹ́ wà mawdu'una al-yawm thalathatun la rayba fiha eléyìí tí a fi gbára wa ní ìmọ̀ràn ní júmọ́ àti tèmi òun náà ní àwọn nǹkan mẹ́ta tí ọlọ́run bá dárúkọ tó sì sọ fún wa wípé àwọn nǹkan mẹ́ta yìí kò sí iyèméjì nínú wọn kò sí iyèméjì mbẹ́ wal mawtu faqad amara Allahu ibadahu bil iman ọlọ́run bá ti pa àwọn ẹrú rẹ̀ ó pa wọ́n láṣẹ pé kí wọ́n ní ìgbàgbọ́ ní ààyè tó pọ̀ àmánùbìlà àmánùbìlà bọ́lọ̀ ṣe bó ṣe ròyìn àwọn onígbàgbọ́ òdodo nìyẹn ọlọ́ọ̀bá pa wọ́n láṣẹ pẹ̀lú ìmọ̀ ìmán wà marahum bil yaqin ọlọ́ọ̀bá sì pa wọ́n ní àṣẹ wípé kí wọ́n ní ìmọ̀ àmọ̀dájú ìgbàgbọ́ wọn ìkí àrídájú àti ìfẹsẹ̀rinlẹ̀ kó wà ń bẹ́ẹ̀ alimonafi lè ṣàkí eléyìí tó jẹ́ wípé ó bì ìdànù iyèméjì kí èèyàn ní àdìsọ́kàn yẹ̀kín àmọ̀dájú eléyìí tó jẹ́ wípé a ti iyèméjì dànù fúnni wàṣàkùnmin asibábi lè nílà ẹ̀rí ìmá ṣe iyèméjì yìí nínú sábàbí ni o tí àwọn èèyàn fi ń parun kọ́nà má jẹ́ kí a parun wàmínà náà ti mọ̀n hálàkà wà dọ́là mi bá bí ṣak ó bẹ́nu àwọn ẹ̀dẹ́ ènìyàn ohun tó pa wọ́run ìmá ni o wàkọ̀dínú ìhẹ́ alìmùmínú na mizalik ọlọ́run bá sì ti kọ̀ fún àwọn onígbàgbọ́ òdodo kúrò níbi ìmáa ṣe iyèméjì ọlọ́run bá pa wọ́n láṣẹ kí wọ́n máa ṣe kí wọ́n ní ìmọ̀ àmọ̀dájú ọlọ́run sì kọ̀ fún wọn níbi iyèméjì wàlíyẹkínú min sifati ibadihi mumini ẹ ní ẹ rí ká ní ìgbàgbọ́ eléyìí tó yẹ kóró ká sì ní ìmọ̀ àmọ̀dájú nípa ẹ̀ nínú ìròyìn àwọn onígbàgbọ́ òdodo ni gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ fún wa qalat al-a'rabu amanna ọlọ́run bá ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ lárúbáwá wọ́n máa ń sọ ní ọ̀rọ̀ wọn lẹ́yìn tí wọ́n ń pe àpèmọ́ra ìmánì pé àmánà pé a ní ìgbàgbọ́ ọlọ́run bá ní kí ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn pé kullan tu'minu sọ fún wọn wípé ẹ̀ ní ìgbàgbọ́ walakin qulu aslamna ṣùgbọ́n ẹ sọ pa ti gbà islam ẹ sọ pé mùsùlùmí ni yín ẹ má pera yín ní mùmí walamma yadkhulu al-imanu fi qulubikum ìdí ni pé ń sáà ń pè ní ìgbàgbọ́ gbọ́gbọ́ kò tí ìwọ́nú ẹ̀mí ẹsẹ̀ gbà islam ni wáyé tó fi ìrùwáhà wa rọ̀ṣúlà ní ìgbà tẹ́ bá ti wá ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n bá látara ìmọ̀ọ́nì tó ti dénú ọkàn yín tẹ́ sì ń tẹ̀lé àṣẹ ànábì muhammad sallallahu alayhi wa sallam la yalitkum min a'malikum shay'a ẹ ní pàdánù kọ̀ọ̀kan nú àwọn ṣẹ́tẹ̀ ń ṣe inna Allaha ghafurur rahim torí pé ọlọ́wọ́n bá allah ọba ni ọba tí ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo àwọn la fẹ́ ròyìn fún yín alẹ́dínà amánu billahi wa rasuli àwọn làwọn tó ṣe wípé wọ́n ní ìgbàgbọ́ nínú ọlọ́wọ́n ọba wọ́n sì ní ìgbàgbọ́ nínú òjíṣẹ́ ọlọ́wọ́n ọba thumma lam yartabu lẹ́yìn ìgbàgbọ́ yìí wọn wá sí ń ṣe méjì, ní ìgbà ti ní ìmọ̀ àmọ̀dájú tí wọ́n ti ní ìgbàgbọ́ tó yẹ kóró wọn kì í ṣe iyèméjì lam yartabu wa jahadu látara ìgbàgbọ́ wọn yìí tí wọ́n ti ní sọ́nà ọba tí wọ́n ní sòjíṣẹ́ wọ́n wá ń fi gbogbo tí wọ́n ní nínú owó nínú ẹ̀mí nínú dúkìá wọ́n na tọ́ sójú ọ̀nà ọlọ́run wọ́n fi ń jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n fi ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba wọ́n fi ń dáàbò bo ẹ̀sìn ọlọ́run ọba àlékè ọlá ulaika humu sọdikun ọlọ́run ní àwọn ẹni yìí àwọn ni ẹni òdodo lámìyàtí àbú wọ́n ń ṣe iyèméjì wàhádà mi sifatihim eléyìí jẹ́ nínú ìròyìn àwọn onígbàgbọ́ òdodo tí àwa náà ti gbọ́dọ̀ ní ẹ̀rí jọmọ́ mùsùlùmí wà minhum ó sì ń bẹ nínú wọn mọ̀ndọ́là ní báàbí ṣubuhat àwọn tó ṣe pé ìsọnu wọn látara ìrújú ni wà minhum man halaka ní báàbí ṣahawat ó sì ń àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ṣe pé látara adùn ara adùn ilé ayé òun làwọn fi sọnù ọlọ́run ní fa khalafa min ba'dihim khalfun ọlọ́run ní ẹ̀rí ńgbà táwọn ànábì ọlọ́run bá ti lọ tán àwọn kan wá rólé lẹ́yìn wọn khalfun ada'u sọ̀lá àwọn ẹni wọ́n jẹ́ tí wọ́n máa ń rárun láre wọ́n ara wọ́n máa ń tẹ̀lé nǹkan adùn ni wọ́n máa fasafa yalqawna ghayya ọlọ́wọ́ bá ní wọ́n sì wọ́n bọ̀ wá wọ iná ghayya kọ́lọ́ má jẹ́ ká wọ́n náà kọ́lọ́ sì má jẹ́ ká parun fakalimatu la rayba fihi aw fiha warada fil qur'an ẹ̀rí gbólóhùn wípé la rayba fihi la rayba fiha ó wá nínú alukur'an ni àwọn oríṣiríṣi ọ̀nà ní àwọn oríṣiríṣi àyè ọlọ́wọ́ ọba àlékeọlá gbogbo àwọn àyè tó ti wá wá ọlọ́wọ́ ọba àlékeọlá kálímọ̀ yi. ọlọ́run ọba ṣe àṣà ẹ̀ pẹ̀lú nǹkan mẹ́ta ọlọ́run bá pẹ̀lú nǹkan mẹ́ta kí ni àwọn nǹkan mẹ́ta yìí alimout òun náà ni kú ọlọ́run sọ fún wa pé fẹ́ rí ikú kò sí iyèméjì mẹ́ asáà ọjọ́ àlìkìyàmọ̀ sọ fún pé kò sí mẹ́ làáàtì ọjọ́ tí ó máa ṣẹlẹ̀ ni wal Qur'an àti alukur'an ọmọ ọba tí ó yé wa pé kò sí iyèméjì inú alukur'an o fakulu harukunu min arkani islam wa arkani iman gbogbo àwọn nǹkan mẹ́ta tá a ti wá sọ yìí ká ní ìgbàgbọ́ nu ikú látara wípé talento ń pa wá talento lè jí wa àti pé dájúdájú à á padà kú ká ní ìgbàgbọ́ nú ẹ̀ orígun kan nínú àwọn orígun ìgbàgbọ́ islam bákan náà ká nígbàgbọ́ pé lẹ́yìn ìgbà tá a bá kú ọlọ́run bá gbé wa dìde á sì san kó wa wa lẹ́sàn-án tá a bá ṣe orígun kan ni nínú ìgbàgbọ́ islam bákan náà ká ní ìgbàgbọ́ sí alukur'an kerim pé síra ọlọ́run ọba ni tó sì jẹ́ ìwé ìtọ́sọ́nà fún gbogbo wa orígun kan ni nínú àwọn orígun ìgbàgbọ́ islam walukur'an láàárọ̀ ìbàfí jọmọ́ àkọ́kọ́ alukur'an kò síyèméjì mẹ́ wàhùwà wáhíù min eléyìí jẹ́ ìsọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba alukur'an tíra kan ni tó sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àlékiọlá ala afdol kọlẹ̀kẹ̀ ọlọ́wọ́n bá sì sọ̀kalẹ̀ fún ẹni tó dára jùlọ ní gbogbo ẹ̀dá tí ọlọ́wọ́n ọba àlékiọlá dá wàhúwa muhammad sallallahu alayhi wa sallam nabiyul huda wa rahma òun náà ni anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ìmọ̀nà òjíṣẹ́ aláàánú wàyájibul ìmánu bẹ́ẹ̀ ó sì di ọ̀ranyàn ká ní ìgbàgbọ́ sí alukur'an wàtẹ̀sídìkù bí kọ́bárì a sì gbọ́dọ̀ gba gbogbo tí kùránì bá mú wá gẹ́gẹ́ bí òdodo wàlà amal bí muktadọ́ gbogbo tí kùránì bá ń tọ́ka sí a gbọ́dọ̀ máa fi ṣiṣẹ́ wàlà amúrú bí muhtawa gbogbo àwọn nǹkan tí kùránì kó sínú a gbọ́dọ̀ máa pa àwọn èèyàn láṣẹ pé kí wọ́n tẹ̀lé wà náà yùbí máa wárọ̀dà fíhìmínà zawajir àti wípé gbogbo ohun tí Qur'an tó bá jágbe mọ́ wa kúrò ń di ẹ̀ pé ohun tí ò dá ní a gbọ́dọ̀ máa kọ́ fún àwọn èèyàn man tarakahu wara azọ́hìrìhì dọ́dìlà wàhálà ẹnikẹ́ni tó bá pa Qur'an tì irú ẹni bẹ́ẹ̀ dọ́là ó ti sọnù wàhálà ó sì ti parun wa man a'rada anhu fa inna lahu ma'ishata dhanka ẹnikẹ́ni tó bá sì gúnrí kúrò níbi ìmọ̀nà Qur'anil Karim irú ẹni bẹ́ẹ̀ gbèsè ayé rí ìlà ìlú lámàlò wa man amana bihi iqtada irú ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ sí alukur'an á jẹ́ ní ìmọ̀nà wa man máa ń fi Qur'an ṣiṣẹ́ ẹ̀rí alukur'an òun náà ni òdodo tó fojú wọn wà nurullahi ìmọ́lẹ̀ ọlọ́ọ̀bá ni wàhábùlùmọ́hìlmọ́tì okùn ọlọ́wọ́n ọba àlékè ọlá tó sì yí ni okùn tó so ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lú ọlọ́wọ́n ọba àlékè ọlá wàhúdà lil muttaqin alukur'ani sì ní ìtọ́sọ́nà ni fún àwọn tí wọ́n bá jẹ́ olùpáyọ̀ náà ọba faman sharaha Allahu sadrahu lihidayatihi wa huwa ala nurin min rabbih ẹnikẹ́ni tí ọlọ́wọ́n ọba àlékè ọlá bá wá sí payọ̀ ọkùn ẹ̀ fún ìtọ́sọ́nà alukur'ani karim irú ẹni bí a máa rìn lórí ìmọ́lẹ̀ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ni afam man sharaha Allahu sadrahu lil islam wa huwa ala nurin min rabbih ọlọ́run ní sẹ́fẹ́ fi wéra wọn ni man sharaha Allahu sadrahu lil islam ẹni tí ọlọ́run bá ṣe payọ́ ọkọ̀ ẹ̀ fún islam tó ń ṣe islam tó ń tẹ̀lé sí ọlọ́run bá alékiọ́lá irú ẹni bẹ́ẹ̀ wà lórí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́wọ́ bá fawailul lil qasiyati qulubuhum min zikrillah ọlọ́run ní egbe kó máa bá àwọn èèyàn kan àwọn tó ṣe pé ìrántí ọlọ́run bá ti ń ṣe alukur'an ọkàn wọn ti lé kúrò níbi ìmá tẹ̀lé alukur'an karim wakọ̀dẹ̀ anzalahullahu linatadabara ayati ọlọ́run bá ti sọ alukur'an kalẹ̀ ká lè máa ronú sí àwọn àmì ẹ̀ wanatamasa bí hidayati kásì lè máa gbámú gbogbo ìtọ́sọ́nà tí kùránì bá ṣe fún wa ọlọ́ọ̀bá sọ fún wa wípé afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha tí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn ò ní máa wòye sí kùránì ni ṣé wọn ò ní máa káàlù kùránì oríṣiríṣi ẹ̀ òun ló ti wà wọ́n tu sí èdè oríṣiríṣi kéèyàn náà wá gbé èyí tó yé èèyàn nú èdè kóun náà wá máa kà kó máa ronú sí pé kí lọ́nà ọba àlekí ọlá ń bá mi sọ afala yatadabbaruna al-Qur'an ṣáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní máa ronú sí Qur'an ni am ala qulubin aqfaluha àbí kọ́kọ́rọ́ tí a fi ń ti nǹkan pa àgádágodo ṣé wọ́n ti fi ti ọkàn wọn pa ni. ọlọ́ọ̀bá sọ́ńbòmí ó ní wa hadha kitabun anzalnahu ọlọ́run ní ẹ̀rí tíra kan lélẹ́yìí àwọn ọlọ́run bá sọ̀ kalẹ̀ mubarakun tíra yìí alálùbáríkà ni musọ́dikun lẹ́bi bẹ́yìn ẹ̀yàdẹ́ yìí tíra yìí sì ní ó ń jẹ́ kó yé wa èyí tó jódodo nínú ọ̀rọ̀ tọ́lọ́ ọba ti sọ ṣáájú kọ́ tó fún ànábì sallallahu alaihi wasallam tíra èyí tó jódodo ń bẹ a máa sọ fún wa pé bẹ́ẹ̀ ló ṣe rí wali tunzira ummal qura àti pé kí wà ànábì sallallahu alaihi wasallam àti ìwọ mùsùlùmí ọlọ́ọ̀ba sọ àlùkùrán kalẹ̀ kó lè máa jẹ́rìí sí ohun tó ti sọ kalẹ̀ síwájú kẹ́sì lè máa fi ṣe ìkìlọ̀ ummal qura fún àwọn tí wọ́n ń bẹ ní mọ́kà wàá mà ní hàwùláhà àti àwọn tí wọ́n bá ń bẹ ní agbede mọ́kà tó fi dí ọ̀dọ̀ sí wa náà lẹ́ni walladhina yu'minuna bil akhirah yu'minuna bi ẹ̀rí ọlọ́run ní ẹ̀rá àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ nípa ọjọ́ kẹyìn báwọn máa pàdé ọlọ́run bá ń jọ kan wọ́n gbọ́ wọ́n máa ń gba al-Qur'an gbọ́ wa hum ala salatihim yuhafizun irú nínú tí Qur'an pa wọ́n láṣẹ ni kọ́ máa kírun ẹ̀ wá rí wọn tí wọ́n máa ṣọ́ ìrun wọn kí ló dé ọ́ torí pọ́n ní ìgbàgbọ́ nípa ọjọ́ gbèǹde àlìkìyàm sahaba wọ́n ní ìgbàgbọ́ nípa alukur'an tó pa wọ́n láṣẹ nípa pé kọ́ máa kírun wọ́n sì ní ìgbàgbọ́ pé tó bá dọjọ́ gbèndé alikiyama wọ́n ṣèṣirò àwọn lórí irun òun sì ní nǹkan àkọ́kọ́ tó lọ́ọ́ bá máa bí àwọn ní ọjọ́ gbèndé alikiyama tún sọ wípé wàhálà mubarakun ní ìrì àtẹ̀yìn mùsùlùmí hadha kitab ẹ̀rí tíra kan lélẹ̀ tá a sọ̀kalẹ̀ fún yín kó lè máa jẹ́ àlùbáríkà fún yín fattabi'uhu ọlọ́run ní ẹ tẹ̀lé wattaqu kẹsì páyọ̀ náà bá la'allakum turhamun kẹba lè dẹ́ni ìkẹ́ tẹ́ bá fi ń tẹ̀lé alukur'an kẹsì páyọ̀ náà bá ẹ̀ẹ́dì ẹni ìkẹ́ ọlọ́run tún sọ wípé kìtàbùn anzalnahu ilayk ọlọ́run ní tíra kan níṣẹ́ ta sọ̀kalẹ̀ fún wa ànábì sallallahu alaihi wasallam liyadabbaru ayati káwọn èèyàn lè máa ronú sí ìtumọ̀ ẹ̀ waliyatadhakkara ulul albab kí àwọn tó bá sì lóye kí wọ́n lè máa gba ìrántí látara bẹ́ẹ̀ wa hadhal kitabu la rayba fihi tíra yìí tí gbogbo wa ń rí táǹkà yìí kò sí iyèméjì ń bẹ annahu munazzalu min pé tíra yìí àtọ̀dọ̀ ọlọ́ọ̀ba ló ti sọ̀kalẹ̀ wàhùwà kitabullah tíra ọlọ́ọ̀bá ní munazzalu ala muhammadin tọ́lọ́ ọba sọ̀ kalẹ̀ fún alọ́bì muhammad sallallahu alayhi wa sallam bitori fi tibiril pẹ̀lú ojú ọ̀nà tibiril mutaabadu bi tilawati gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ka ya máa gbalada wàmọ̀ nkọ́rọ̀ harfa minhu lahu hasana ẹnikẹ́ni tó bá kára fi kan nínú ẹ̀ a máa gbalada wàlẹ̀ hasana tó bi ashri amsaliha ládàkọ̀ọ̀kan sì ní mẹ́wàá ni wọ́n máa fi kọ́lẹ̀ fún wa wàhùwà ṣẹ̀fí ìrùlẹ̀ àṣàbíhì yàmà ní kìyàmà ẹ rí kùránì yìí tó bá ti dọjọ́ gbé di àlìkìyàmà á tún máa ṣìpẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá máa ń kà àwọn tí wọ́n bá máa fi ń ṣiṣẹ́ wa huwa man qulu ilayna bit tawatur àwọn tí wọ́n gba kùránì látòrí àwọn ànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan tó pọ̀ ni wọ́n pọ̀ tí wọ́n gbà á sànábì ké fún sallallahu alaihi wasallam eléyìí ò fi àyè sílẹ̀ kí nǹkan kan tí ò ń ṣàrẹ̀ kó wọnú ẹ̀ àbí tó wà nú ẹ̀ kó sọnù wa huwa mahfuzun atúgbọ́dọ̀ ní ìgbàgbọ́ pé tíra yìí ọba ti ṣọ kúrò níbi gbogbo àbùkù ọlọ́ọba ṣọ kúrò níbi àlékún àti àyọkúrò ọlọ́ọ̀ni inna nahnu nazzalna wa inna lahu lahafizun ọlọ́ọ̀ni dájúdájú àwa la sọ alukurani kalẹ̀ àwa sì là máa dáàbòbò là máa ṣọ sọ fún wa alif lam mim tó ṣe pé ọlọ́ọ̀ba nìkan ló mọ tó gbà lérò bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ dáàlìkàlì kìtàbù la rayba fi ọlọ́run ní tíra kan lélẹ́yìí tí ò sí iyèméjì ń bẹ̀ òwúdà lil muttaqin ìtọ́sọ́nà ni ó fún gbogbo àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ níbo mi ọlọ́run sọ fún wa wípé wa ma kana hadha al-Qur'an an yuftara min dunillah ọlọ́run ní kò lè jẹ́ bẹ́ẹ̀ pé àlùkùránì yìí kó wá jẹ́ irọ́ tí a dápa ni tó yàtọ̀ sọ́rọ̀ ọlọ́wọ́ ọba àlekè ọlá wà láti tẹ̀sí kọ̀lẹ́bì ìbẹ́yìn ẹ̀yàdẹ́ yìí ọlọ́run ní ṣùgbọ́n Kùránì tẹ́ rí yẹn o ó jẹ́ àlàyé ó jẹ́ ìmá pè lódodo àwọn ọ̀run tó ti wá ṣáájú ẹ̀ èyí tó jódodo ń bẹ aṣọ fún wa dodo ni nínú àwọn tíra yìí ibi tí wọ́n ti ń fi ìjọ́nà ọba rinlẹ̀ ń bẹ̀ á sì tí ti ń fi ìjẹ́ ọlọ́run rinlẹ̀ pé ohun tó yàtọ̀ sọ́nà ọba ló ń jọ́ lọ́hùn Kùránì wá ń ṣàlàyé fún wa pé ọba ọ̀kan ṣoṣo ni wàtẹ̀fí kọlìkì wàtẹ̀fí làlìkìtà ọlọ́run ló sì tún di àlàyé tíra láàárọ̀ ìgbà sí ìhìnmí rọ́bìlà àlàní ọlọ́run ní kò sí iyèméjì ńbẹ kò sí iyèméjì ńbẹ pé ọ̀dọ̀ ọlọ́ọba ló ti wá níbòmí ọlọ́run ní tanzilu lìkìtàbí láàárọ̀ ìgbà sí ìhìnmí rọ́bìlà àlàní ọlọ́run ní tíra tẹ́rì ìsọ̀kalẹ̀ ní látọ̀dọ̀ ọlọ́run ọba àlekíọ́lá ọba tó ṣe wípé òun náà ní kíni ọba gbogbo àgbáyé látara àyà tí ó jẹ́ àyà súrátù bákọ́rà tọ́lọ́ ní alif lamin zálìkà lè kìtàbù la rayba fihi hudan lil muttaqin ní ìgbà tára kò lè kàtírà yìí ó wá ní la yujad ala wajhil ard katibun minal kuttab ó ní kò sí lórí ilẹ̀ olùkọ́ nkankan tó ṣe wípé tó bá wá kọ ìwé níbi introduction ẹ̀ níbi ọ̀rọ̀ ìtìsíwájú ohun tá a wá sọ ni wípé tírà tí mo kọ yìí kò sí iyèméjì mbẹ́ kò sí àṣìṣe ń bẹ̀ kò sí àdínkù ń bẹ̀ kò sí àlékún ń bẹ̀ kò sí nǹkan kan tó jẹ́ àṣìṣe tá a lè padà túnṣe ń jọ wájú kò sí ń bẹ̀ ó ní kò tí ì sí ẹni tó lè kọ ìwé kan tá a wá sọrú eléyìí síbi introduction ohun tó ní kálukú àmà sọ náà ni wípé wà má káànà fíhì sọ̀rọ̀ sọ̀wáàbù fàmínà Allah yìí tí ó bá bá a mu nínú tí mo kọ kalẹ̀ yìí ọlọ́run ọba ló tọ́ mi sí i wàmà kánà mí nàlọ́ ọ̀tọ̀ ìwà zálàl fàmí ni wàmínà ṣèitọ́n ṣùgbọ́n ètò bá jẹ́ àṣìṣe ń bẹ̀ ọ̀dọ̀ mi ló ti wá àti ọ̀dọ̀ èṣù ohun tí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí máa ń sọ nínú tíra àwọn tó bá kọ ni bẹ́ẹ̀ náà sì ni gbogbo tíra tẹ bá ń kà ẹ̀rí pọ̀ tó bá kọ́ a máa fi rinlẹ̀ ni wípé gbogbo tẹ bá rí observation comment ẹsẹ̀ ǹdẹ̀ síbi báyìí báyìí ṣùgbọ́n Qur'an ọba tó ní sọ wípé láàárọ̀ ibà fi hì tíra ìkòsíyèméjì méjì àṣìṣe kò sí mbẹ̀ gbogbo ohun tó jẹ́ àbùkù kò sí mbẹ̀ nínú alukoro quran al-Karim látara bẹ́ẹ̀ ẹni ó gba Islam nkọ àkọ́kọ́ ni tó ṣe wí ọba sọ fún wa nínú àwọn nǹkan mẹ́ta tí ò sí iyèméjì mbẹ̀ òun náà ni wípé alukur'anu la arọ fi alukur'anu ti ń ṣe ìwé ọlọ́wọ́ báyìí kò sí o. eléyìí tó tẹ̀lé wàsáàtú ha. ayuhal muwahidun ẹ̀yin olùmọ́nà ọba lọ́kan ọjọ́ gbèndé alikiyama kò sí iyèméjì ń bẹ wàkọ̀dé záàmà lẹ́dínà káfàrú aláyọ̀bàásù àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n máa ń pe àpèmọ́ra wípé kò sí ìdàmítìnà wàkúnnà tùrọ́bà wà ìbọ́ọ̀mọ̀n ṣé ń gbà tá a bá kú sírnà tùrọ́bà tá a ti di yẹ̀pẹ̀ egungun wá ti ju dáàlì kàrọ́ọ̀tì ẹ̀ǹbàyìn eléyìí ìdápadà eléyìí tó ṣe wípé ó jìnà ni tí ò lè ṣẹlẹ̀ ọlọ́run ní záàmà lẹ́dínà káfàrú allah yorùbá àṣù àwọn kèfèrí máa ń sọ wípé láyéláyé ò lè gbé wa dìde ọlọ́run ní kọ́l bálà ọlọ́run ní ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam bá ń sọ fún wọn pé ọ̀rọ̀ òrí bọ́n ṣe ń ro yẹn farọ́bì mo fọ́nà ọba mi búra la yorùbá àṣọ́nù wọ́n á gbé yín dìde gbogbo tẹ́ ẹ ti ṣe wọ́n á fún yín nírú ẹ̀ ọlọ́ọ̀bà àlekè ọlá ó fi eléyìí dá wọn ó fi dá ọ̀rọ̀ padà sí wọn lẹ́nu anallahu yab'athu man fil qubur ọlọ́run ti di oyè wọn pé gbogbo tó wà nù sàárè ọlọ́run bá máa gbé wọn dìde wa man mata qad qama qiyamatu ẹnikẹ́ni tó bá kú àlùkìyàmọ̀ tiẹ̀ ti dé nìyẹn o wa ba'da al-mawt tukbarun lẹ́yìn ìgbà tá a bá sì kú ọlọ́run bá máa ní kó gbé wa sínú sàárè gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ kutila al-insanu máa fọ́rọ̀ ọlọ́run ní àwọn máa ṣe fọ́mọ látara pọ́mọ̀ èdè ènìyàn ń ṣe kèfèrí sọ́nà ọba min ayi ṣe ìnàkọ́nàkọ́ inú kìtì ẹ̀ láti dọ́mọ̀ èdè ènìyàn tó ń jọrọ ẹ̀ lójú tó rí rẹ̀ lẹ́ni min nutfu fati ìnàkọ́nàkọ́hù fakọ̀ dárọ̀ èbí nínú omi lọ́gbọ́lọ́gbọ́ yìí ni láti bọ́mọ̀ èdè ènìyàn jáde a sì pè gbogbo túmọ̀ sẹ̀rí ìlàyà sárọ̀ lẹ́yìn náà ojú ọ̀nà tó kéré tọmọ ẹ̀dẹ́ èèyàn gba jáde apadà ṣe ojú ọ̀nà náà nírọ̀rùn súnmọ́ àmáṣáhù fa àkùbárọ̀ nígbà tó bá yá àwọn náà àtúnmú kú ilẹ̀ fa àkùbárọ̀ àwa lọ fi pamọ́ sínú sáré súnmọ́ ìdàṣà àǹṣárọ̀ ní ìgbà tó bá a tún ṣe kí ni a ṣe náà ẹ̀ ọ̀nà tún gbé ìdìde wàtàyí bá àtúnláhùn máa ń fi lè gbogbo tó wà nù sáré e o yakulu ba'duhum ní ìgbà tó lọ́ba wá pé wọ́n dìde wípé yá wa ìlànà man ba'athana min marqadina hadha wọ́n máa ní ó máa ṣe wá o ẹgbẹ́ e wá o tá à ń sùn yìí wá jí wa dìde kú omi orun gbogbo ẹni tó bá jẹ́ ohun táwọn a máa sọ nìyí ní ìgbà tó lọ́ba ẹ man ba'athana min marqadina hadha talẹ̀ tó wá jí wá dìde níbi ojú oorun wáyé àwọn tí wọ́n wá jẹ́ alimuminun àwọn onígbàgbọ́ òdodo wọ́n á máa sọ pé hadha ma wa'ada rahman wa sadaqa al-mursalun wọ́n á máa sọ wípé hadha ma wa'ada rahman eléyìí náà ni o fi ọlọ́run ọba ọba àjọkí ayé tó ti ṣe ládéhùn fún wa idha tub'athun. pé ńgbà tẹ́ bá kú wọn gbé yín dìde wà sọ́dà kọ́ni mo sẹ̀lù àwọn àwọn tó sì jẹ́ òṣìṣẹ́ ọlọ́ọ̀bá àwọn náà sọ fún wa òdodo sì ní ọ̀rọ̀ wọn òdodo ní ọ̀rọ̀ wọn wàyó báyà kubur wọ́n á ọmọ ẹ̀dẹ́ níyànjọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbé wa dìde kó wa jọ ó ní ẹ̀rí ọjọ́ tó ṣe wípé a máa kójọ àwọn tí wọ́n jẹ́ olùpáyọ̀ ọlọ́wọ́n bá àlekè ọlá wafdan àkó níjọ ni o wọn àti òkòlè ní iná ilà jahannama wírídà ẹ wá rí àwọn tí wọ́n wá jẹ́ ọ̀daràn ní ilé ayé ọlọ́run bá ní àmà tí wọ́n gbọ́ gbọ́dọ̀ báyìí lọ sí ibi alimahshar ibi àyè kójọ ní ọjọ́ gbèndé alikiyama wàyíra ṣúṣírù yọ̀rọ̀dún wàyí hasabun tọ́ba ti wá gbé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n bá kó wa jọ yọ̀rọ̀dún wọ́n á pírẹ́sẹ̀ntì oníkálukú wa báyìí àṣìṣe tí wọ́n ṣe wọ́n á fi oníkálukú wa hàn lágbájá ọmọ lágbájá nì tàmẹ̀dù ọmọ lágbájá nì wọ́n fi oníkálukú wá hàn wàyù hasabun wọ́n wá ṣe ìṣirò iṣẹ́ gbogbo wá o qala ta'ala ọlọ́ọ̀bà àlekè sọ wípé ó sọ wípé fayawma idhi waqa'atil waqi'a ọlọ́ọ̀ ọjọ́ ń sọ fún ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n ṣe gbogbo tẹ ẹrí tó jẹ́ yìí á sì kú dànù torí pé ọjọ́ tí a sọ yìí sọ́mọ̀ kan ti lẹ́ wal malaku ala arújá ìhà ọlọ́run ní ẹ̀wà rí orígun sọ́mọ̀ kankan àwọn màláìka wa dúró mẹ́ wa yahmilu arúṣà rabbika fawqahum yawma idhin samaniya tó bá wá di ní ọjọ́ tá à ń sọ yìí àwọn màláìka tí ò ní dín mẹ́jọ àláràṣí ọlọ́ọ̀ba wà wá gbé dání. fa yawma idhin turradun la takhfa ọlọ́run ní ní ọjọ́ tá à ń sọ yìí wọ́n á present gbogbo yín sí iwájú ọlọ́run bàbá yìí tí wọ́n rọ̀ lóru àlàárùdù òun náà ní wípé kí wọ́n wá bi oníkálukú iṣẹ́ tó o ṣe láyé wá ṣàlàyé ẹ̀ bó o ṣe ṣe àkáǹtì ẹ̀wọ́ náà gbé wá eléyìí náà ṣẹlẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ní iyèméjì mẹ́ọ̀ ọlọ́ọ̀bá ní wàhúrìdù ó ní wà úrìdù ó láwọn mẹ̀ẹ́dẹ́ ènìyàn wọ́n á gbé gbogbo wọn dìde báyìí wọ́n á wá tò wọ́n síwájú ọlọ́wọ́n bá àlékè ọlá sọ́fà tí gbogbo wọn á tó sáfù. laqad ji'tumuna kama khalaqnakum awwala marra ọlọ́wọ́n bá àlékè ọlá ó lè ti dé wá báwọn ọlọ́wọ́n bá lẹ́nu kama khalaqnakum awwala marra gẹ́gẹ́ bá a ṣe dá yín nígbà àkọ́kọ́ ọlọ́wọ́n ni ma khalqukum wala ba'thukum illa ka nafsin wahida ọlọ́wọ́n ní dídá yín àti gbígbé yín dìde bí ìgbà tá a fẹ́ dá ẹ̀dá kan ṣo péré ni kò ní ọlọ́ọ̀ba lára ma khalqukum wala ba'thukum illa ka nafsin wahida nígbà ọlọ́ọ̀ba fẹ́ dáadáa mọ̀ ṣèbí èèyàn kan ló dá ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida ìpayọ̀ ọlọ́ọ̀ba ọba tó dá ayé látara ẹ̀mí kan ṣoṣo wa khalaqa minha zawjaha látara ẹ̀dá kan ṣoṣo tó dá yìí ó mú ẹni tó jẹ́yàwó ẹ̀ jáde wàbátà minhuma rijalan kathiran wa nisaa látara àwọn méjèèjì ó sì ní kó máa fọ́n jáde ó ní kó máa fọ́n jáde ọkùnrin àti ní ọ̀pọ̀lọpọ̀ kama khalaqnakum awwala marra ọlọ́run bá máa kó wa jọ gẹ́gẹ́ bí ó ṣe gẹ́gẹ́ bí ìgbà tó dá wa ní ìgbà àkọ́kọ́ lẹ́yìn náà summal murur lẹ́yìn ìgbà tí ọlọ́run lè kí ọlá wàtúzanul a'mal lẹ́yìn náà wọ́n tún ṣe òṣùwọ̀n iṣẹ́ oníkálukú wa o fàámà man sakulat mawazinu ẹni tí òṣùwọ̀n ṣe ti tiẹ̀ iṣẹ́ olóore ẹ̀ tó bá tẹ̀ wọ̀n ju iṣẹ́ aburú lọ fahuwa fi ishati radiya ọlọ́run ni wọ́n á máa bẹ nínú ìṣẹ̀mí ìṣẹ̀mí ìyọnu ìṣẹ̀mí tó dùn ìṣẹ̀mí tó dáa wa amma man khaffat mawazinu ẹni tó bá ṣe pé ìṣirò ṣe tiẹ̀ nígbà tí wọ́n wá wọn iṣẹ́ iṣẹ́ ti tiẹ̀ iṣẹ́ aburú já skéèlì mọ́ lọ́wọ́ ọlọ́ọ̀bá ní fa ummuhu hawiya ọlọ́run ní tó máa gbà á sọ gẹ́gẹ́ bí ilé hawiya ni wama ma ma hiya narun hamiya ọlọ́run ní kí ló fẹ́ jẹ́ kẹ́ mọ́ tó ń jẹ́ hawiya ọlọ́run ní iná máa ń ni kọ́nà kó má ṣe wà lọ́mọ náà lẹ́yìn náà nígbà tí wọ́n bá ti ṣe tó ní kálukú bá tóníkálukú ti wọn séèlì jẹ́ àtúwá gba orí afárá kọjá eléyìí tí wọ́n ń pè ní àsìrọ̀ ẹn tó bá eléyìí tá à ń sọ yìí ọlọ́wọ́n bá lè kí ọlá gbé ilé orí iná jahannama ni ààyè tá à ń sọ yìí òkùnkùn nínú jahannama orí ibi tí a fẹ́ gbà kọjá ìsàlẹ̀ òkùnkùn ni iná ni ṣùgbọ́n bí tí iná yìí lè dé ó ti di dúdú bó ṣe wá wà yìí gbogbo ẹ̀dá lágbàbẹ̀ ọlọ́run ní wa ìmẹ̀kùn ilà wa ní kò sí èèyàn yín àyàfi kó gba orí iná ìkọjá wa béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé kí àwọn mùmínì náà máa gbàbẹ̀ kọjá ànábì wa sọ fún wọn pé ni náà dákọ̀ lẹ́yìn náà àwọn tí wọ́n bá náà àwa kúrò níbi ìgbóná náà yìí wà àwọn tí wọ́n bá wá jẹ́ olùṣẹ́bọ sọ́nà tó jẹ́ alábòsí àpá wọn tì á fi wọn lẹ̀ wọn àwọn náà kọ́nà máa jẹ àwọn náà ọlọ́run ni yàwó mọ̀sára ni mu'minina wal mu'minat ọlọ́run ni tó bá di lọ́jọ́ gbèbí àlìkìyàmà ní ìgbà tẹ máa rí àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin yas'a nuruhum bayna aydihim wa bi aymanihim ìmọ́lẹ̀ a wájú wọn a lẹ́yìn wọn bushirakumul yawma jannatin tajri min tahtiha al-anhar ọlọ́run ni wọ́n máa fún wọn ní róòdù ní àlùjọ náà ní ọjọ́ tá à ń sọ yìí. ẹ wá rí tíṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo ọlọ́run bá máa fún wọn ní ìmọ́lẹ̀ tí wọ́n á fi rìn nínú òkùnkùn yìí ọlọ́run á fún wọn ní ìmọ́lẹ̀ wọ́n á fi rìn nínú òkùnkùn yìí yẹtẹ àbẹ́yìnlá ìdí ẹ máa rí ìmọ́lẹ̀ níwájú oníkálukú wọn wàbí àyìmánìhìn ẹ máa rí láwọn ẹgbẹ́ wọn bùṣìrọ́kùnmùdíyàwó wọ́n wá máa fún wọn ní ròdùnú pé tẹ́ bá ti kú omi ìbolókàn ó dínú àlùjọ náà ọlọ́run ní yawma tarawna al-munafiqina wal-munafiqat ọlọ́run ní ní ọjọ́ yìí náà ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ olùṣẹ́bọ àwọn tí wọ́n jẹ́ mùnàfíkì lọ́kùnrin àti lóbìnrin kí ni kí lá máa ṣẹlẹ̀ sáwọn ẹni àwọn wà ní òkùnkùn wọ́n wá máa pe àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n nímọ́lẹ̀ torí fáwọn òní nímọ́lẹ̀ ìmọ́lẹ̀ falitẹ́misu nùrọ̀ wọ́n wá máa sọ fún wọn pé ẹjọ́ ẹ ṣe wá láǹfààní ẹ jẹ́ ká lo ìmọ́lẹ̀ yín láti fi ríran àwọn mùmìnì á sọ fún wọn pé irji'u wara'akum faltamisu nura ẹ bá padà fẹ́yìn díẹ̀ kẹ́yìn náà lọ wá ìmọ́lẹ̀ ṣé ayé ṣe padà sí mọ́jọ́ mọ́ iṣẹ́ ìmọ́lẹ̀ àwọn ti ṣe láti ilé ayé faltamisu nura ẹ padà fẹ́yìn ẹ lọ wá ìmọ́lẹ̀ kí lọ́nà ọba sọ ó ní faduriba bainahum bab faduriba bainahum bab níbi tí conversation bá ti ń lọ láàrin àwọn onígbàgbọ́ òdodo àtàwọn kèfèrí lórí sirat lórí afárá yìí lórí bàbá iná hùmbà ọlọ́ọ̀bá ní àwa mọ wọ́ọ̀lù kan báyìí ògiri àmọ́ sí àárín wọn bàfínù fihi rahma ọlọ́run rí ní inú ògiri lẹ́yìn ẹ̀ lọ́hùn ìkẹ́ ló wà òun àlùjọ náà min qibalihil adhab ọlọ́run ní tí ẹ wá rí ẹ̀yìn ẹ̀yìn wọ́ọ̀lù tọ́nà ọba mọ̀ yìí ìyà ló wà mẹ́ yunadunahum alam nakum ma'akum àwọn tí wọ́n wá wà tọ́jọ́ ọmọ náà wọ́n á máa sọ fáwọn onígbàgbọ́ òdodo alam nakum ṣé àtijọ́ wàrí ni ṣe bá jọ ń kírun mọ́ṣáláṣí ni ìyẹn jẹ́ ewu tó wà fún àwọn mùnàfìkì àwọn mùnàfìkì a máa sọ pé alam nakum ṣe bí nǹkan kan náà jọ ní wá ń lé ayé kọ́ọ̀lù wọ́n á ní ni walakin bọ̀nàntùm àǹfùsàkùn ṣùgbọ́n yìí ẹ ti jàǹbẹ́ mi ara yín wàtàrọ̀básùn wàrìtẹ́bìtùn ẹlúgọ̀dẹ̀ wá pé ìparun máa tó wá bẹ́ẹ̀ yẹ mùsùlùmí wàrìtẹ́bìtùn òdodo tó dé wá bá yín ẹ̀ ń ṣèyèméjì lé lórí ẹ̀ ń alikiyama ẹ̀ ń iku sí ikú ẹ̀ ọba alikiola eléyìí la máa jẹun tí a máa ṣẹlẹ̀ sí àwọn mùnàfìkì wà ba'da sirat lẹ́yìn báyìí al-masiru ila al-jannati aw an-nar nígbà táwọn yọba wá kúrò lórí afárá yìí àwọn tó fẹ́ lọ́nu náà máa lọ́nà ọmọ àlùjọ́nà náà máa lọ àlùjọ́nà kọ́nà ọba àlékiọ́lá kó bá tẹ̀sí wá lọ́mọ àlùjọ́nà ọlọ́ọba àlékiọ́lá òní yawma naqulu li jahannama halim talak ọlọ́run ní ẹ̀rí ní ọjọ́ tá a máa sọ fún jahannama halim talak Ire ìrẹ́ náà ìjọ ti kún tí o ti yó wájà kó o lò hálùmí màzì iná wa máa sọ wípé ìwọ náà wọn bá ìjẹ́ wọn tún kù mí. wà á sì fàtìlì jannatil mustaqina ghayra ba'id. ní ọjọ́ yìí náà ó sì fàtìlì janna ọlọ́run ni wá wá lọ wọ́ àlùjọ náà wá bí tó wà lílì mùtẹ̀kì wọn wọ wá bá wọn tí wọ́n páyọ̀ lọ́wọ́ bá gọ́ ìrọ̀bà yìí kò ní jìnnà sí wọn. hádà mà sùn àdúùn lèkúnlè àwọ̀ abẹ̀lẹ̀ ṣàfihàn ọlọ́run ní eléyìí ni tí a ti pè tá a pa nípè fún yín ohun tá a ti pèsè fún yín ohun tá a ti ṣe ní àdéhùn fún yín fún gbogbo ẹnikẹ́ni ẹni tí ń bá máa ń ronú pa ọlọ́run tí máa ń ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá hafiz tí sì máa ń ṣọ́ òfin ọlọ́wọ́ bá àdékíọ́lá kọ́nà kó ṣe wálé tá a máa ṣọ́ òfin ọlọ́wọ́ bá àdékíọ́lá a gbọ́dọ̀ ṣe iyèméjì o nípa ọjọ́ gbèdé wa hadhihi kulluha la rayba fiha ma'shara al-muslimin gbogbo eléyìí tá a sọ ń pọ́jọ́ gbèndé àlìkíyàmọ̀ yìí a gbọ́dọ̀ ṣe iyèméjì ń pẹ́ o ọlọ́run bá sọ fún wa wípé rabbana innaka jami'u an-nasi li yawmin la rayba fihi nínú àdúrà àwọn onígbàgbọ́ òdodo òun náà ni pé ìrẹ́ ọlọ́wọ́ ọba innaka jami'u an-nas tí ó máa kó gbogbo ẹ̀dájọ́ yóò mi láàrọ̀ ìbà fi ní ọjọ́ tí ò sí iyèméjì ń bẹ wà sáàtù láàrọ̀ ìbà fi ha ọlọ́ọ̀bá tó sọ ń bomi ó ní Allahu la ilaha illahu ọlọ́run ní dájúdájú ọlọ́run ọba Allah òun ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún tí ò tọ́ ká fi jọ́sìn fún nǹkan mi àyàfi ẹ̀ àyàfọ́lọ́ọba làyàjìmọ̀ ẹ̀nàkùn ilà yaumil qiyamati la rayba fi dájúdájú ọlọ́ọba máa kó yín jọ fún ọjọ́ gbèǹde àlùkìyàmọ̀ ọjọ́ tí ò sí iyèméjì ń bẹ o waman asdaqu min Allahi haditha ta tó mọ òdodo sọ ju ọlọ́wọ́n ọba lọ níbòmí ọlọ́wọ́n ọba ní wakadhalika àtàrùnà àlẹ́yìn ọlọ́wọ́n ọba ń sọ̀rọ̀ ń pa àwọn àṣàbìlìkà ó ní gẹ́gẹ́ báyìí àlẹ́yìn kí wọ́n wọn àṣàbìlìkà for several years ọlọ́run ní ajẹ́ kí ọ̀rọ̀ wọn hàn sáwọn èèyàn ó ni pé káwọn èèyàn lè mọ pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba òdodo ni wàdábìtù fìkà fíìm bá ní àwọn asábìlìkà wọ́n wà nínú ihò inú kòtò tí wọ́n wà fún ọdún tó pọ̀ àwọn kan sọ wípé three hundred years oríṣiríṣi ẹgbà wa ni bá ní wà ńbẹ̀ ohun tí ò dé three hundred years three years. wọ́n sì tún jí padà sáyé àwọn ẹni yóò kú tẹ́lẹ̀ wọ́n sùn lọ ni wọ́n ṣe wá sùn lọ yìí àwọn ẹni ní ṣókí ẹni ire ni wọ́n wọ́n ń gbé nínú ìlú tó ṣe pé gbogbo aráàlú ń ṣe lọ́wọ́n ba gbogbo aráàlú ń ṣe bọ kò sí ẹ̀ṣẹ̀ tí wọn kì í dá ó wá burú débi wípé àwọn tí wọ́n bá tún wá ń ṣe tán náà wọ́n tún wá ń jẹ wọ́n pa láti ṣe tèṣù àwọn yìí sì ní ọlọ́run ní ìnáhùn fíkìyàtù ọlọ́run ní ọmọ kéékèèké ni wọ́n ọ̀dọ́ ni wọ́n amanu bi rabbihim ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ nu ọlọ́ọ̀ba wọn wazidnahum huda látara ìgbàgbọ́ wọn ọlọ́ọ̀ba wa lé wọn kún nínú ìmọ̀nà àwọn ọmọ yìí wọ́n wá sájáde kúrò ní ìlú lẹ́yìn tó kúrò ní ìlú pé àwọn wábi táwọn á ti rẹ́sìn ṣe wa ardullahi wasi'a fatuhajiru fiha ọlọ́run sì ní ìlú wọn ọlọ́ọ̀ba fẹ̀ ẹ̀ṣẹ̀ ìjìra tí ara bá ní ẹ̀ ń bìkan kúrò mẹ́ wá ibòmíì lọ níbi tó ti máa rí ìdẹ̀kùn pàápàá jùlọ tọ́rọ̀ bá ti ń di ìnira lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọmọ ikú onúlù ibi tí wọ́n wà yìí kò sóúnjẹ kò sí tí wọ́n fẹ́ fi ṣẹ̀mí àwọn àtajà wọn ọlọ́wọ́ bá sì ní kí wọ́n sùn wọ́n sùn lọ fún ohun tí ò dé three hundred years nínú iṣẹ́ ìyanu tọ́lọ́wọ́ bá ṣe fún wọn tí èèyàn bá sùn nínú ìmọ̀ àwọn òyìnbó tí èèyàn bá sùn tó bá fi ẹ̀gbẹ́ kan sùn tí ò yíra padà oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ sí ara yẹn lè dìke ara yẹn lè jẹrà ẹni tí ò yíra padà nínú ẹ̀ náà ni wípé béèyàn bá bẹlẹ̀ tó sùn tí ò máa rí oòrùn kó pa ẹ̀rí pé látara oòrùn oríṣiríṣi ni pàápàá jùlọ vitamin D nínú tí à ń rí lára oòrùn nìyẹn tí ò bá ti sí yẹn bẹ́ẹ̀ ọmọ ẹ̀dẹ́ ẹni ò kú gan ara ẹ̀ lè padà jẹrà nínú tọ́nà bá wá ṣe fún wọn ni wípé ní ìgbàdégbà ọlọ́run tún máa ń yí wọn lára padà láwọn àsìkò kan sásìkò kan ọlọ́run á tún ní kí oòrùn kó lọ tọ̀ síbi tí wọ́n wà ọlọ́run á e kúrò torí pé tí oòrùn bá tún wà gbogbo ìgbà ìnira ló tún máa jẹ́ fún wọn ìdúró tí ọlọ́run bá àwọn ọmọ yìí ọlọ́run wá padà jẹ́ mọ̀ nípa wọn ọlọ́run ní ìdí ni pé káwọn lè mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ẹ rántí mi màá rántí yín ká lè mẹ́kó dodo lọ́nà ọba sọ. wà á nà sáà àtàlà àrùn ìbà fi ha káwọn èèyàn sì lè mọ̀ pé ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ pọ́nà ọba máa gbé wa dìde kò sí iyèméjì mẹ́ ọlọ́run tó gbé àwọn ọmọ yìí dìde ó lágbára láti gbé àwa náà dìde ń jọ ẹ rí i pé ìtàn ó rẹpẹtẹ ẹni tó tún kú náà kan fi ha pé ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ kò sí iyèméjì mbẹ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà mi tí ọlọ́run bá ti ń sọ eléyìí ẹlẹ́kẹta jọmọ́ wàlímọ́ òtún láàárọ̀ ibà bíi ikú tẹ̀rí yẹn kò sí iyèméjì mbẹ́ kó lò náà fi ń dá ikọ̀ tìlmọ́ gbogbo ẹ̀mí látọ́ kú wo ọlọ́run bá àlekè ọlá ó ní wàlímọ́ òtún láàárọ̀ ibà bíi ikú tẹ̀rí yẹn kò sí iyèméjì mbẹ́ wàlímọ́ òtún rọ́hátán min ẹnikẹ́ni tó bá lólé ayé ẹ̀ bó ṣe yẹ kó lò tó sì ṣe ẹ̀sìn bó ṣe yẹ kó ṣe ikú a máa jẹ́ ìsinmi fún wal fitnatu liman tahawana fi amri dini a sì máa jẹ́ àdánwò àti wàhálà fún gbogbo ẹnikẹ́ni tí ó bá fi ọwọ́ yẹpẹrẹ mú ẹ̀sìn rẹ̀ nílé ayé wa alhaduhu duniya ti ilé ayé jẹ́ ó gbàgbé ọ̀run wa kullu man ala al gbogbo tó wà lórí ilẹ̀ lápárẹ́ kullu man alayha fan ọlọ́run ní gbogbo tí ń bẹ lórí rẹ̀ lápárẹ́ wa yabqa wajhu rabbik ohun tá ṣẹ́kù lọ́lọ́ ọba kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan láparẹ́ láparun àyàfi ọlọ́run ọba àlekí ọlá nìkan ọlọ́run bá sọ fún wa nípa ikú ó ní gbogbo ẹ̀mí látọ́ kú wò wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́run ní ọjọ́ gbèǹdé àlekíyàmà òun náà ní ẹ̀san oníkálukú wa gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá bá sì là níbi ìyáná tọ́lọ́ ń jó wà lùjọ́ náà ọlọ́run láwọn ni wọ́n ṣoríire ọlọ́run ní ilé ayé tẹ́ rí adùnbẹ̀ òjẹ́ kankan bí ó ṣe ẹ̀tàn jẹ ọlọ́run bá sọ ń bomi ó ní gbogbo ẹ̀mí látọ́kú tó ń ma ilé iná tòrìdìàrún lẹ́yìn náà ẹ padà sọ́dọ̀ ọlọ́run bá walladina amanu wa amilu salihat ọlọ́run láwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ tí wọ́n tún wá ń ṣiṣẹ́ rẹ̀ lánàá wí annahum min aljannati ghurafa akọ ilé alálùbáríkà fún wọn ní àlùjọ náà tẹ́gìrì mi ń dáṣẹ́ àlùhàr ní ìmọ̀ ajrul amilin ọlọ́run ní odò ìṣàn ní abẹ́ àlùjọ náà yìí ọgbà ní tó dò ìṣàn ní abẹ́ ní ìmọ̀ ájìrò làmìlì ọlọ́run ní áá bò ní ẹ̀san àwọn tó ṣe irú iṣẹ́ ìṣe wa ti àtó báyìí kọ́nà máa ṣàṣe wa lọ́mọ àlùjọ náà wàlímọ́ tó hakó wa antum lahu karihun ẹ̀rí ikú òdodo ni ṣùgbọ́n gọ̀rọ̀ wa a máa ń ṣe iyèméjì ń bẹ o ikú òdodo ni a máa ń ṣe iyèméjì ń bẹ kò sí iyèméjì ń bí ikú o fàáyínà àbáhùnà wàjídádùnà tó bá ṣe pé irọ́ ni kú àwọn bàbá ńlá wádà àwọn bàbá wádà alẹ́dínà nẹ́sùmọ̀ ránihùn àwọn tá a máa ń gbọ́ nípa wọn máa tu gbogbo wọn ti kú ọlọ́run bá sọ fún wa wípé wà máa jẹ́ alina libashari min kọ́bìlì kan kólò ọlọ́run ní ìrìn ànábì sọ̀rọ̀ àdìwọ̀sẹ́lá nínú gbogbo àwọn tó ń di abara tá a ti dáṣáájú rẹ̀ kò sẹ́ńtà wá ní kó jù sílé ayé nu wọn tí ò ní kú ọ. afa in mẹ́ta fahumul khalidun ẹ tó bá yàn wọn ànábì pé tó bá tiẹ̀ ti kú ẹ̀ ti aparun ṣé tó bá wá kú àwọn náà ní kú ni kólò náà fi ń dá ìkọ̀sìn mọ́ọ̀t ọlọ́run nítorí pé ogun ẹ̀mí lásán kú o wọn náà bí lókun bí ṣáàdùwà wal khayri fitna ọlọ́run láà máa dán yín wò pẹ̀lú dáadáa tá a bá ṣe fún yín aburú tẹ bá kúrò pa burú ni tá a tún dé ó kàn yín a tún fi dán yín wò lẹ́yìn náà ọ̀dọ̀ ọlọ́ọ̀ba lè máa padà sí ọlọ́ọ̀ba sọ fún wa wípé awalam yaraw ọlọ́run níṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn rí ni anallaha alladhi khalaqa samawati wal ard pọ́nà ọba tó dá sọ́mọ́ àtìlẹ̀ qadirun ala àyìnyá kulukọ mìtìláhùn pọlọ ọba ní agbára láti dá ẹ̀dá tuntun dàbí tiwọn wàjà àlàláhùn àjàlá kọlọ ọba àlekè ọlá ọba tó fi àsìkò lélẹ̀ fún gbogbo yín láàárọ̀ ìbàkì àsìkò tó ṣe pé kò sí iyèméjì bẹ́ẹ̀ òun náà ní kú fàábà zalimuna illa kufura ẹ̀rọ àwọn kèfèrí àwọn máa ń kọ̀ ní àbíkọ́ máa ṣe kèfèrí sí ọlọ́wọ́n ọba àlekíọ́lá wal umru ẹ̀rí muhaddadun ọjọ́ orí oníkálukú wa àti fi òṣùwọ̀n sí ọ la yazidu wala yanqus kò ní dínkù kò sì ní lékún kàṣùgbọ́n ká tó kú ọlọ́run gbà wá ní ìmọ̀ràn pé yálù alladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo anfiqu mimma razaqnakum min qabli an ya'ti ahadakum al-mawt ẹ gbìyànjú gbogbo tọ́nà ọba bá fún yín ẹnà láti fi ṣètò ọlọ́run ọba ṣáájú tí kú tó dé wá báyìí téèyàn kan máa sọ pé wọ́n ọlọ́run ọba ó ṣe fún mi láǹfààní díẹ̀ ọlọ́run ní tí àsìkò bá fi tó ọlọ́run kò ní lọ ẹ̀dá kan lára ẹni tí àsìkò òtítì ìtò kò ní lọ ṣáájú ọjọ́ kú so nínú gbàgbọ́ yorùbá wọ́n á ní ayé ò lè pa kádàrádà ṣùgbọ́n kàn lè sọ wa gùn sẹ́yìn tó bá jẹ́ aago irú eléyìí tó wà mọ́ṣáláṣí ó fún wa ṣùgbọ́n tó bá jẹ́ pàgó tá a gbà lérò òun ni aago ohun tó lọ́ọ́ bá ṣẹlẹ̀ àti tí òun ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátápátá ọwọ́ ló wà o الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet sallallahu alaihi wasallam. The topic of our sermon today is three things in which there is no doubt. Three things in which there is no doubt. Almighty Allah emphasizes in the Quran that there are three elements that everyone, every believer should have a firm faith in them coupled with the other pillars of our faith. We know that the uh, pillar of faith are five in Islam. One of it is to believe in Almighty Allah subhanahu wa ta'ala, to believe in the last day, and to believe in the messengers as well as the books of Allah, and to believe in destiny, then to believe in the angels of God. Part of it is to believe in those things that we want to mention today the three aspects that everyone should not doubt about. It is mentioned in the Quran that the day of judgment is very sure. There is no doubt about it. Likewise, mouth, death is also very sure. There is no doubt about it. As well as the Quran, the book of Allah, there is no doubt about it. In the Quran, there are verses in which Almighty Allah says, ذلك الكتاب لا ريب فيه This is a book in which there is no doubt. There is no doubt that the book is from Allah subhanahu wa ta'ala. The author of the book, the writer of the book is Allah subhanahu wa ta'ala. There is no doubt that the book, the Quran, is a guide for mankind. And the Quran is a source of healing for everyone. Fihi shifa nas. Allah says, therein is what? Is healing for mankind. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ We are breathing in the Quran what we serve as a word as cure for all ailments that man can suffer from. Amuradul Qulub, the ailment of the of the soul, of the heart, disease of the of the heart, as well as the disease of the body, the Quran can be used to remedy that. There is no doubt about the Quran. There is no doubt that everyone that recites the Quran will be rewarded by Almighty Allah as said by the Prophet sallallahu alaihi wasallam that every verse of the Quran you recite you are going to have fair reward for that there is no doubt that the Quran there is nothing added to it nor sub subtracted from the Quran because the, the Quran is protected by Almighty Allah inna nahnu nazzalna dhikra wa inna lahu La lahafizun Allah said surely we reveal the Quran and we will surely protect it from all form of corruption Part of it is that there is no doubt in, on the day of judgment, we should believe that after our demise from this world, we are going to be buried. There is no doubt. Summa amatahu faqbara. Allah says then he will take his soul and he will be buried as well. Summa idha sha'a anshara. And when Allah wishes, he will raise him up. There is no doubt that Allah is going to raise you. The kuffar, they doubted that. And Allah said, bala wa rabbi latubaatun by my lord you will be resurrected thumma latunabbauna bima amiltum then you will be informed about everything that you have done in this world after that we are going to face al-hashur Allah is going to converge every being together he will gather us together on the day of judgment wa yawma nahshuru yawma nahshuru al-muttaqin ila rahmani wafda Allah says that the day that we are going to gather the pious one as a delegation. We are going to gather them in group. ونسوق المجرمين إلى جهنم وردا and the kuffar, the criminals will be gathered as well, will be driven to their Lord as well on the day of judgment. We should believe in that. We should always also believe in al-wazn, that our deeds will be presented to Almighty Allah, Al-Arf, and al-hisab and we will account for everything that we have done in this world after that the deeds that we have done will be mentioned then we are going to pass through the gifter that is the bridge and the bridge is built upon the air fire some people in the process of climbing they will fall into the air and Allah is going to save the believers thereby they enter enter paradise while the unbelievers are going to enter the hellfire there is no doubt about all this The third one is that there is no doubt about animals, al-maut, death. Kullu nafsin dha'iqatu to animals. Every soul shall face death. So we pray to Almighty Allah to accept the khutbah from you and and me as acts of worship. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين قوموا لصلاتكم يرحمكم الله.